o lè lọ gbé ọmọ kejì jù sínú kànga èṣù ó gbanú ọpọlọ ẹ jókòó ni pé ṣé níkà ṣé níkà kí n ti ń rún ọ̀tán lẹ̀ ìkà ó ní ìdí kẹta tí kì í jẹ́ kí obìnrin kó fẹ́ ní orogún ẹni ti ní ẹ̀mí ìkà wickedness wickedness so ìkẹrin olówó burú jù àti nǹkan kan tó burú jù ìka lọ <laughs> ìyẹn tó burú jù ìka lọ òun ni kúfurún kúfurún tí bá ń bẹ nínú ọkàn obìnrin tọkọ ẹ̀ yàwó lé aa ìyẹn gangan ní ń pè níjà orogún nílẹ̀ yorùbá kúfúrù ni kúfúrù gangan ní ń pè níjà orogún àlàyé ẹ̀rẹ̀ ṣé ẹ rẹ́ ni obìnrin tí kúfúrù bá ń bẹ nínú ọkàn rẹ̀ ìbá àmọ́ kírun ìbá àmọ́ gbààwẹ̀ ìbá àjẹlẹ́hà gbogbo tó bá rí ó pera rẹ̀ ìbá àti lọ mọ́ká tí kúfúrú bá ń bẹ nínú ọkàn rẹ̀ ah. àwọn ni máa lọ lé ológun orogún tí kúfúrú bá ti wà nínú ọkàn rẹ̀ orogún tí ò ní gbàgbọ́ pé ọjọ́ kan ń bọ̀ tóun ó jábọ̀ ṣẹ̀hún fọ́lọ́hún orogún tí ó mọ̀ wípé àwọn nǹkan kan bẹ tí máa ba ẹ̀sìn jẹ́ tí ò fẹ́ mọ̀ pé nǹkan kan bẹ tí ń ba ẹ̀sìn jẹ́. irú orogún bẹ́ẹ̀ kò ní ìdí kọ́sẹ̀ ìjọmọ sínú kànga oògùn abẹ́nú ni ó fi gbà lágbárí sèbéyè tó bá jọmọ sínú kànga sẹbẹ́rẹ́ rí òkú ọmọ ńbẹ òun ò wulẹ̀ pa ọmọ sápá ayé ni ìyẹn ni Yorùbá mọ̀ ń jọ òun ìyẹn ló gbajúmọ̀ ńlẹ̀ Yorùbá kúfúrú ni ó ń bẹ nínú ọkà àwọn obìnrin digbídigbí wọn á lọ sílé babaláwo wọn á wọlé tira wọn yóò di bọ́ọ̀ bọ́ọ̀ pa bọ́ọ̀ bọ́ọ̀ bù lẹ́sẹ̀ wọ́n sa oògùn oògùn tààrà oògùn abẹnugọ̀ngọ̀. obìnrin yóò sì torí pé ọkọ òun ló rogún yóò sì lọ wọnú ẹgbẹ́ ayé yóò lọ wọ inú ẹgbẹ́ ayé pé òun wá àwọn tí wọ́n àwọn tí wọ́n rẹ̀ òun lẹ́kún ọkọ òun ti pa òun lẹ́kún yóò sì mọ kírun àjẹsí ni. àjẹhánránhánrán ni ó ti wà nú ẹgbẹ́. dírámà àtẹ́kọ̀ọ́kọ́ mọ rí ni wípé tọkọ bá wọlé tọ̀ ara ọkọ ò lè tọkọ bá fẹ́ wọlé tì kejì ara ò ní lè ọbẹ̀rẹ̀ dírámà nù ó ti kó sọ́wọ́ wọn nù ó ti kó sí ọwọ́ áálùlì kúfúrì ó ti bọ́ sọ́wọ́ àwọn jàmáà kèfèrí nù àwọn ló burú jù torí pé oògùn làwọn ó lò ń ti wọn idán ni wọn ó lò àṣàsí ni wọn ó lò. gbogbo ọ̀nà tí ọmọ orogún títí ó fi bàjẹ́ wọ́ọ́rọ́wọ́ ni ẹni tí kúfúrú bá ń bẹnu ọkàn rẹ̀ ó sì ṣẹtọ̀ kàbórogbó ẹ̀jàjà ariwo wàhálà kò ní yín lè kódà àjò tiẹ̀ ni ó pọ̀jù <laughs> àjò rẹ̀ ni ó pọ̀jù nínú ilé ẹlẹ́kẹrú ni. ó ti najú ta ó ti nasẹ̀ ta ó ti tọ́júlé wọ́n ti mú un lọ sí ọ̀dọ̀ àwọn àfáà ẹlẹ́bọ lóògùn wọ́n ti mú un lọ ọ̀dọ̀ àwọn babaláwo wọ́n ti mú un lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ yé pàrípà wọ́n ti gbéṣẹ́ lé lọ́wọ́ wọ́n ti gbé iṣẹ́ wọ́n ti gbélé lọ́wọ́. ohun tó bá wù ní ọ̀sán pòun fẹ́ ṣe ó lè ní ẹ̀bọ̀n bá tọkọ òun jẹ́ ni ṣebó orí ṣe ló fi lọ fẹ́yàwó kejì ẹ jẹ́ kí èsì yọwọ́ omi rẹ̀ èsì ní yọwọ́ omi gbogbo tó bá gbé kalẹ̀ báyìí ẹ jẹ́ káwọn èèyàn kàn máa kù ní orí rẹ̀ kàn máa bá tiwọn lọ. lẹ́bí ọba dé níyàwó <laughs> bá wò pé ah àṣé ebi lọ́wọ́ fi pa òun lẹ́jọ́ bá bẹ̀rẹ̀ ó lè gba nǹkan ọmọkùnrin ọkọ wọn tí ó máa ṣe ní on and off on and off tó bá wà lọ́dọ̀ tiẹ̀ yóò ṣiṣẹ́ tí bá sí lọ́dọ̀ tiẹ̀ kò ní ṣiṣẹ́. èyí tó bá tún fi ète kún un ó lè ṣiṣẹ́ lọ́dọ̀ ẹnìkejì rẹ̀ kò ní jó ṣiṣẹ́ ní ọ̀dọ̀ tiẹ̀ òun ló sì ṣiṣẹ́ yẹn òun ló ṣe é yá àmọ́ ní baálé wàṣẹ wa ní báyìí nìyí kí lè fẹ́ ṣe báyìí ní ìsìn òun náà ló sì ṣiṣẹ́ wọn o yóò tu ọkọ lẹ̀ tó bá wà lọ́dọ̀ ẹnìkejì tó bá di àsìkò tiẹ̀ yóò di ọkọ mọ́lẹ̀ ọkọ náà mọ̀ ní ànsádùá ànsádùá Allahu akbar. àìsàn mẹ́rin mo ti fàbọ́ta fún wa yẹn o ọ wà lọ wò ìyàwó tiẹ̀ èwo ló ní bẹ́ẹ̀ èwo ni ìyàwó rẹ èwo ló ní nínú wọn. ẹni tọ́lọ́ bá ṣe tí mẹ́rẹ̀ẹ̀rin yìí ò sí lára ìyàwó rẹ̀. Ah, àwọn ẹ máa gbádùn páwọn níyàwó méjì èyí alákọ̀ọ́kọ́ ọkọ rẹ̀ òrùn sí i nígbà tó fẹ́ yàwó kejì kò sí owú gbígbóná lára rẹ̀ kódà máa sọ pé ẹ wò ó ẹ sáà mú wọn wálé ẹ̀yìn mi rọ̀ ẹ mú wọn wálé kò síkà nínú rẹ̀ kò sì kò nasẹ̀ ta kò fi ọ̀rọ̀ tó àwọn àwọn abiyamọ ayé létí kò fi ọ̀rọ̀ rẹ̀ tó àwọn abiyamọ ayé létí. ó lóun gbà fọlọ́hún ó lóun gbà fọlọ́hún pátápátá tẹ̀rọ̀bìnrin tí ò ní àìsàn mẹ́rẹ̀ẹ̀rin yẹn lára ọ̀wọ́n o ọ̀wọ́n bí omi góòlù ní o ọ̀wọ́n ju omi góòlù gan lọ ọ̀wọ́n ju omi góòlù lọ tọkọ ò ní rùn sí i lórí kọ́kọ́ fẹ́yàwó kejì tí owó ara rẹ̀ ò ní jẹ́ owó gbígbóná tí ò sì ní ní ìkà nínú tí ò ní ní ìkà nínú tí ò wà ní ní kúfúrù nínú. ilé olórogún tẹ ẹ máa ń pariwo ńlẹ̀ Yorùbá ń jọ òun. èyí tó le jù nínú ìṣòro tí ń bẹ lára obìnrin ní ń bẹ lára àwọn ọjọ́ náà lọ́wọ́ ó ní kúfúrú ó ní kúfúrú kúfúrú ni àti ẹ̀mí ìkà ìṣe ọmọ ìṣe ọmọ nìkejì níkà nítorí náà. ẹni tó béèrè pé ṣé owú nìkan ni kì í jẹ́ kí obìnrin ó fẹ́ fẹ́ ẹ̀ ni kì í jẹ́ kí obìnrin ó fẹ́ kí ọkọ ọ̀hún kó ní ìyàwó kejì kì í ṣe owú nìkan o nǹkan mẹ́rin ni. ìwọ wá pèrè ní mùmìnà tó pèrè ní mùsùlùmá ọ̀wá yẹra rẹ wò. kò dáa kó o wọná nítorí kọ́kọ́ ẹ fẹ́ yàwó kejì kò sì dáa kó di ọ̀daràn torí pé yàwó torí kọ́kọ́ ẹ níyàwó kejì tó ẹ di ẹni tó lọ dálé mọ́ṣú kò sí problem pé ọkọ ẹ fẹ́ kejì ọkọ ẹ wá rùn sí ọ bóyá o ti kọ́lé tó fàbọ̀ sí bóyá lè bàbá rẹ ló fẹ́ fàbọ̀ sí bóyá lè mìrẹ́ǹtì ló fẹ́ fàbọ̀ sí sábẹ̀rù ọlọ́run kọ́rọ̀ ẹ má yọrí sí ìyà ń dágbé bàbá ń yọ wá kọ́rọ̀ ẹ má di ìyà ń dágbé bàbá ń yọ wá. torí okú ò ní agbo halal o kúò ní agbo halal ó wá lọ gba yàrá tó ti máa ṣiṣẹ́ hòtẹ́ẹ̀lì sọ́ọ̀mọ̀ jìyà rẹ̀ pípé tó bá jẹ́ pé a bá ń bẹ́ńlẹ̀ ṣẹ̀ríà ni fún wípé o ti lọ́kọ rí kó o tó lọ dálé mọ́ṣú bàbá kan tó wá yọ wá bọ́ ọ ẹ wá ń ṣe yùnkìyùnkìyìn wọ́n rí ọmọ lẹ̀ délàdì ara wọ́n da àpò bo orí rẹ wọ́n sì kù ọ́ lóko títí ẹ̀mí rẹ ó fi bọ́. kí ló jókòó sílé ọkọ ẹ sí kí ni ń lé ọ káti ẹ sọ wípé ọkọ ẹ rùn sí ọ ẹ jókòó ń bẹ náà torí pé kò sí anyway a lè sọ pé o lè rẹ́ nìkan fẹ́ tí ó jẹ́ wọ nìkan ẹlòmíín náà bẹ tó ga sí wípé ẹ bóyá ó ti níyàwó rí tíyàwó ẹ ti kú tó padà pàdé rẹ̀ tẹ́ padà fẹ́ra yín àmọ́ má sọra rẹ di alágbèrè má sọra rẹ di kíni alágbèrè. má sọ̀rọ̀ ẹ̀dá lágbèrè o ọlọ́kọ ẹrù sí ọ ọlọ́ọ̀dálẹ́mọ̀sú à ah, orí burúkú nìyẹn àwọn ọmọ yẹn tán bá ti wá kí ọ wọn àmọ́ bá bàbá kan bẹ̀ wọn àmọ́ bèrè pé mọ́mí wa ta ni bàbá ilé ọmọ ni ẹ àwọn bàbá ti ń àwọn aláàánú mi nu <laughs> àwọn aláàánú rẹ àbáwọn tẹ́jọ jẹ̀yà wájú ọlọ́run àwọn tí yóò jọ jẹ yín pọ̀ àwọn aláàánú rẹ̀ so àmọ̀ràn tí mo fẹ́ fún ìwọ tí ọkọ rùn sínú lẹ́yìn tọkọ fẹ́ lòmíì má sọ̀rọ̀ ẹ di olórí burúkú má sọ̀rọ̀ ẹ di alágbèrè sọ wá rí ìwọ olówó gbóná òsèbẹ lọ́hùn bẹ́lọ̀ náà à ṣebí náà ló gbọ́ pé ànábì bá mùsálámà bẹ́lọ̀ yìí ìwọ ló sì ní sọ̀rọ̀ owó gbígbóná lára ẹ bẹ́lọ̀ fún ara rẹ kékeré Allah subhanahu wa ta'ala kọ́bọ̀ dín owó gbóná yẹn kọ́bọ̀ sọ́ni tútù kọ́mọ bá tiẹ̀ jẹ́. ìyẹn ti olówí gbóná ẹni tí owó ń bẹ lára rẹ̀ tó gbóná sọ wá rí ìwọ tó lẹ́mìí kà ìwọ tó lẹ́mìí kà ok ẹ jẹ́ kí ẹ jẹ́ mo rántí ọ̀rọ̀ kan lórí ẹni tí dà láàmú owó gbóná mo sọ pé ọ̀wọ́ pírọ́blẹ́mù ẹni tó wú láàmú ni pé yóò kàn máa fa wàhálà nílé yóò máa dájà lẹ́ẹ̀. nti otu nkan nǹkan yóò sọ dìjà gbogbo ẹ gbogbo ẹ kò sáfẹ́ rí kan lọ́dọ̀ ọkọ ẹ̀ náà ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ ẹ ìwọ̀nba ni ọ̀ràn dùn mọ́ tọ́ba ti di pé ọkọ gbóná lónìí òun gbé gbóná lánàá ọkọ ẹni sọ fún ọkọ òun ò tó wá di pé gbogbo ìgbà wọn àmọ́ bá ń parí ìjà every Monday. wọ́n parí ìjà every week wọ́n parí ìjà tọkọ ẹ bá wa sọ fún wa kó òun ò ṣe mọ́ sójú òtì ọ ṣé ètò dé ṣé òtì gbalẹ̀ mọ́ ọ lọ́wọ́ báwọn nígbà bá di pé wọ́n lò ń dá wàhálà alẹ́ wọ́n lò ń dá wàhálà alẹ́ wọ́n lò ń dá wàhálà alẹ́. tọ́rọ̀ bá wá di pé máa lọ lé bàbá rẹ ìṣe mọ́. sọrí pé ibi tí owó bọ́ dé sọrí pé ibi tó owó bọ́ dé ọlágbára nìyẹn ọlágbára ẹ́ àgbàkádàrá nìyẹn. nẹ́tíwọ̀kì ní lọ sí ń bọ̀ o á gba kádàrá ni ẹni tí ò gba kádàrá ó gba kodoro o. bẹ ọlọ́run tí ó wú ara rẹ pé kó mọ yọ ọ́ lẹ́ẹ̀dì ọkọ rẹ sọ wá rí wọ ìkà ìkà sọ wá má wá o ìkà ìkà tí ó lè pa ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ tó lè fi sùtá kàn án oríṣiríṣi la ti gbọ́ nínú iṣẹ́ ọwọ́ àwọn ìkà lóbìnrin oríṣiríṣi ni ẹni tó kàn lọ́mà a máa ń rí mi lórí social media àwọn wicked women wicked women àwọn obìnrin tí wọ́n pé ìkà ni wọ́n. nítorí pé obìnrin a máa jẹ́ ìkà sí orogún ẹ̀ ok ní Islam fi sọ pé tí ọkùnrin bá kọ̀yàwó tọmọ tí ìyàwó yìí ní ọmọ